arísàsà ní tẹba ti wá wọnú àsìkò yìí jẹmẹ́rà láti bàtà ti wà mẹ́ àwọn tàà bá jí alálàájì láti 1 di 9 súnà kan bẹ tí gbogbo wa ti pa ó náà ni atakbir almutlak láti 1 mọ̀ ń drive ọkọ̀ mi lọ الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وفا من تفي وقوة واذكرت لا ترى نبيكم الحمد لله وحده أنجز وعده ونصر عبده وهزم الأحزاب وحده إلى آخر وبنتي أتوا lórí àwọn ذكري tá a bá wà ń lọ ní títì mùsùlùmí yóò máa sọ bíyàn dráìfù yóò máa sọ mọ̀dáwà lọ́fíìsì kò sí pé bá má fi pa iṣẹ́ tí òun gba áàjì àmúńbẹ̀lá o wọn ò ní áńgì pẹ́ẹ̀nì o láìpẹ́ ṣe rí ìjọba ẹ̀ṣẹ̀ sùúrù ni o àwa mùsùlùmí ti kó sásìkò kan tí pé àrí mìíràn ju yóò lọ kò sí wàhálà ìjọba ẹ wá ṣe sùúrù ẹ má sírù mùsùlùmí tó bá sọ bá wọn ṣe bí one to ten náà ni ọba sì di parí oṣù ẹ fún lówó ogún ọjọ́ yóò kú gbàládà yìí tí ń ṣe náà ẹ̀yẹ yọ làdá àti ikú òmbi kèése tú kò ní jẹ́ ṣe ṣe rí mi ṣùgbọ́n àbúrò Abdullah ibn Umar àbúrò àwọn ọmọ àwọn a máa tún lọ ọjà nígbàtí rí wípé súnlẹ̀ ò yí àwọn èèyàn tó wọ́n à lọ ọjà wọ́n lọ mọ̀ra gẹ́gẹ́ wọ́n àmọ́ ọmọ àmàṣe bí kírun tó fi wípé àwọn ará ọjà náà wọ́n tàkọ́ mọ́sọ̀ rẹ̀ tí ẹ bá wá sọ pé tàkọ́ mọ́sọ̀ nǹkan wọn láti bí kọ̀mís aṣọ táà náà fi gbé kíní yẹn wọ̀ bí ẹ̀wù táà náà máa sọ tí o gbọ́dọ̀ fẹ́ lè máa mì ṣùgbọ́n kèé ṣe wípé à ń sọ ọ́ papọ̀ ìyàtọ̀ ń bẹ láàrin mò ń ṣe víkìrù ìyàtọ̀ ń bẹ láàrin tàlímù tá a bá fẹ́ kọ́ àwa ní nǹkan nísìnyí